ṣe tó fojú dá tó fìyà jẹ. I go shine you in the marriage forever. Àsùnwó àsìlè jẹ gàrí wa ṣó.

jẹ́kẹ́ lè sùn ní kúlọ́pọ̀ nítorí mo máa ń dì mí èmi ń dájọ́ àwa dá àkọlé. lára lára lára lára lára lára. You are ifá ó kúrẹ́sì ẹ̀rà. Ten messages for her. Yes. Bàbá wa bá. Béèrè yóò dá. Èso rẹ̀ wá èmi ràn ọmọ tèmi iṣẹ́ èyí wá pè kó wọ́n ríra gàrí àti pé ọ̀tá bẹ́ẹ̀ ni yóò ah, ah. burúkú òní yẹn láàárọ̀ ó ṣe òpin ni ó rí ẹ bá pin irú àwa tá a jẹ baálé ní báyìí kò sí ọ̀rọ̀ gbọdún kò sí you people like no matter else kò ní dáa fún yàrá bá bá wa. Èso mi. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Màá tó. Ẹ̀wọ̀n tó tẹ̀lé pẹ̀lú mi o. Èmi kò mọ̀rọ̀ iṣẹ́ o pẹ̀lú mi tẹ̀lé pẹ̀lú mi. Olóṣòṣì bẹ̀ yẹn tó ń pẹ̀lú yín. Èmi tọ́ ọmọ lálẹ́ bàárí kan lọ́wọ́ ọlọ́run dẹ fún mi. Fọ́tà ẹrú tọ́ ọlọ́run náà lọ́rọ̀ fún yín o. Kò pọ̀ èmi o. Ẹjọ́ torí ọdún ọ̀hún. Mo fẹ́ràn bẹ̀ yẹn jọ. Ẹ má sùn fún ọmọ mi ló ṣe mọ́ jọ mi. Ọlọ́run ló fọ lọ́rọ̀. Ọmọ àlè ni ó. Ó sì wúlò. What is your communication team? Kí ni wọ́n lọ? sọ lẹ́nu ní ìsìn? Wọ́n ní ìtàwà tọrọ lọ́wọ́ ọlọ́run fún wa kì í rẹ̀ tí a bá lẹ́nu ìwò ní ọ̀kan nìkan kì màràgbé kì í ṣe rẹ̀ kó wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ jẹnu ẹ lọ ìwọ náà tọrọ lọ́wọ́ Ọlọ́run ni o tí o sì tọrọ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ fún ọ torí kò wù àwa káàbí kò wù wá kò wá bẹ́ẹ̀ kábírú ẹ̀ lọ́mọ. àlùfíà ìdẹ̀bí Get out, get out wọ́ kìí fọwọ́ sí wọ́tà wọ́n tún kìí water. wọ́tà síta. àbí ọmọ ẹ bá gàrí. ṣé kìí ṣe pé wọ́n we meet ọ. ẹ wo mi tábà fi mú gàrí ìyàwó. bẹ́ẹ̀ sọ fún ọ tó bá ṣe pé wàhálà ló wà máa dálẹ̀ ní my. má dé ìmọ̀ o má dé ìmọ̀ èmi ò fẹ́ rí ọ ní bẹ́ẹ̀ ni túlétúlé ni ọ̀ tún ká àbáṣárè jẹ́ má dé ìmọ̀ sórí ẹ̀yìn méjèèjì yìí tó yẹ kí wọ́n ṣe fún ni pé kí wọ́n ka géèjì kí wọ́n wá kẹ́ méjèèjì dà sínú káwọn èèyàn wá máa fowó wó yìí. láì sádìẹ torí Ọlọ́run. wàá wò mí láì sádìẹ. máa gbọ́ mi ọ̀rọ̀ sádìẹ ọ̀sádìẹ kò tọkàn mi bẹ́ẹ̀ máa lọ lé yín má dé ìmọ̀ sórí eléyìí ọkọ mi ni ilẹ̀ fún mi mo ti gba kádàrá akédèdìrín ni akédanidání ni akéde ọ̀pá ni akéde ń ni ilẹ̀ jọ́ máa ṣe bó ṣe wálé ayé ẹ̀ wá ṣe ṣé wọ́n mọ̀ pé kì í ṣe báyé ṣe ń wà ni wọ́n wùwà yìí ara tó tà sọ gbági àfi ọwọ́ wà ní ọkọ ọwà lára ẹ̀ bọ́ọ̀rì tí wọ́n fojú ẹ̀ ṣé lè lọ lọ sán. wáì wáì. Bless me ṣé mi lọ́nà ni am I God ìgbà tó bá yá náà ọlọ́run fún mi lọ́mọ please stop it kí ló dé. jẹ́ kí n sọ kókó fún ẹ jẹ́ kí n má jẹ́ ká máa kúrọ́ mọ́ lọ́hùn mọ́ gbogbo nǹkan a máa ní ọlọ́run ọlọ́run ọlọ́run ṣọ́nà ló ń ṣe in God's time he will do it. ọlọ́run gan fúnra ẹ̀ fún wa ní brain think ó fún wa brain ká máa fi ronú làákàyè ká máa a máa ṣe nígbèésí ayé wa dúró náà ọwọ́ kẹta ni mò ń tọ́ lọ yẹn tún mi ṣe àwọn ọmọ mi àǹtí ló ń pè ẹ́ ṣó nígbà tí ọmọ mi bá bẹ̀rẹ̀ sí máa tẹ̀ láǹtì ló máa wò kó fẹ́ bímọ this is the ninth year of your marriage kí ló dé náà ó dẹ̀ rí olúkọ ṣe kankan sí láìfẹ́ náà wo change your car you have to change your car kí ló dé ṣé mo ṣe fẹ́ bá kú nílé yìí ni. ẹ kú o. ah ah <laughs> ẹ ẹ ẹ ẹ ká ọ̀sà. ẹ ṣe wá pẹ́ẹ́lí. Lord Oji. Thank you very much. Bíọ́lá Bíọ́lá Jọmọdé kúrò nílé ọkọ mi. Jọmọdé kúrò nílé ọkọ mi. Sori tí mi wá pẹ́, ó wá fẹ́, ó wá kọ̀ nǹkan tí ń fẹ́ yẹn Oh. àgbàgbọ́ mọ́ ní ọbẹ̀ gbà mí mẹ́rin. Ilé ọdí ọdí ọdí ọdí ọ̀rẹ́ tẹ̀lé yẹ̀ o. Ọ̀rọ̀ ọjọ́ ìlú kọ́kọ́ kọ́kọ́ la máa fẹ́. Ojú oorun ni mo tún gbọ́. Ìyá ìwà ni pé máa gbà. Oní ọjà rẹ̀ fẹ́ dé láti rẹ̀. Bí ọlọ́jà bá dé láti lè kó owó mọ́tò kó wa. Ọ̀sán rẹ̀ o. Ojú oorun mo tún gbọ́. Alájọ dé o ṣe dúró wò bàbá. mo ṣe fò ní lóòrùn yìí irin máa ń yá ni. lójú oorun lo. tábà tètè ṣe kọ́mọkọ́mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni àní rówó yẹn gbà pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò ṣe dúró wò. ẹ gbà bàbá. ọ̀sẹ̀. tábà rọra kí ni wàá dùn àgbèrè ọmọ akó síta bàtà lọ. olùdó tàbá gbé síta wọn kà wọn àwọn ẹni tí ń sọnù. bẹ́ẹ̀ni imú nígà ya gbóró wa ṣe rí. gbogbo ẹ tún kánú. wọ́n wulẹ̀ ní ìbàjẹ́ nǹkan kan. ibi tá à ń kó sí yẹn ló jìnnà Dubai. owó ìgbóná ṣá ṣá ṣá àbàdàn gbọ́dọ̀ gbé tòṣì. Let me 拉过来。要打算办吧？mo fẹ́ gbàjọ mi báyọ̀. ẹ àná tí mo kọjá mo ti close account yìí bàbá sàbàdà ti gbowó. akílódé tó close rẹ̀. wọ́n ní ẹni kí n rán àwọn sílẹ̀ fún yín wọ́n dẹ̀ ti gbowó. gẹ́gẹ́ bí òfin iṣẹ́ wa yìí tá a bá ti rí káàdì alẹ́tọ̀ láti kówó sílẹ̀ mo dẹ̀ ti kówó fún wọn ó kó owó mi fún sábàdà ṣé mo rán sábàdà sí ọ wípé kó máa gbowó àjọ lọ́wọ́ rẹ. ìgbà tèmi ń kọjá lọ lánàá àwọn gan lọ́pẹ̀ mi. ọ̀ sanwó lórí kẹrù ọ̀bọ̀ nígbà tí mo rán yẹn sí ọ tọ́wọ́ àgbowó lọ́wọ́ rẹ tí mo rán sí kò lè lọ bẹ́ẹ̀ onítorí pé mú káàdì wá mú káàdì wá ṣe kémi. ẹ wò ẹ jẹ́ sáré lọ dáwọn èèyàn lóhùn tó bá di ọ̀la tí bá ń kọjá èmi ẹ̀yin àtọwọn àyànjọ́ ọ̀rọ̀ yìí. èmi náà yàrá lọ́jọ́ sáàbàdà ọmọ ìṣàfọmọkùnrin wúlò abájọ mo fúra ní àtàná òun àtàyédùn sáàmù wọn yọ yẹn ń gbádùn ní ṣe yọtọ mi wò fúra sí ilé àsùnwó mi ní ń lò sáàbàdà ọmọ gbádùn ààrẹ o. Ah!

ìdáwọ́dà ẹjọ́ wọn lè ká tútù ni o àwọn ilé wọn tí wọn kún ilé ẹ̀jẹ̀ ó ṣù á fún wa ní ọ̀rẹ́ máa kí ni máa já nǹkan tí ẹ̀rọ bá ní tí ẹ̀rọ náà tó brẹ́m gangan <laughs> ẹ ṣẹ̀rí abáńdéká fún láwọn ọmọ tó wà lẹ̀ ẹ̀ wọ́n ti já wọ́n ti já lé àwọn ẹ̀ ilé ìgbàlódé wàá ṣe é fún yín gan wọ́n ń bọ̀ ilé wa ẹ̀ ìjọba ẹ̀ tẹ̀lé ọmọdé ẹ̀ bí ẹ̀rọ àwọn ilé ìlú dùn bẹ́ẹ̀ lóye so àti dúró àpòlísì náà ló ń kẹ́ má dà sídà ń di àwọn àwọn ọmọdé lè mẹ́sọ ní ìṣúná àṣẹ àwọn àti àṣọ rẹ̀ láti. Thank you. Lábàá tó máa fi sẹ́ẹ̀tì sí, àpè sẹ́ẹ̀tì ẹ̀dùn ojú, sẹ́ẹ̀tì ẹ̀dùn tó ń ṣe, àpè sẹ́ẹ̀tì ẹ̀dùn òun náà. Báwo ló ti bẹ̀rẹ̀ sí bìkọ́ọ̀lù no ló bìkọ́ọ̀lù báyìí ọmọ fẹ́ máa ti ṣe lọ́mà ló bá máa gbọ́ sára náà bẹ́ẹ̀ kú àbá mi kú ojú ọ̀sẹ̀ ọ̀dà kọ̀ǹdíṣọ̀n gbogbo àfinúṣu ní afẹ́ ìgbọ́gbọ́ pọ̀ àwọn tó bá dá wa kò ní fún ṣù. Ah! owó ìgbọ́gbọ́. Àwọn tó bẹ̀rẹ̀ ọ̀bá sọ̀rọ̀ lè dáwó, a tó ọmọ Wọ́n tó tàgé ti táwọn sọ̀rọ̀ sí kò ṣe tí ó máa gbé mi wọlé tó tí màá lóyún màá bímọ fún un tó wá pa mí ti sẹ́gbẹ̀ẹ́ kan wá máa ní àwọn oníyàwó kan bì kan àwọn ráyè kíkún ètì máa ń bá wọn sọ́ọ̀sì. Ṣé o rẹ̀? ìwòsàn ìbáyìí náà mo jẹ́ kí n ìwọ sọ̀rọ̀ ní láti kí n rẹ̀ wá. Àbá láwọn ti ṣe ṣe àṣẹlẹ̀ páyé o. Àṣẹlẹ̀ páyé o. Ìtọ́wò ẹ̀tọ́ o. Ẹyin ti ṣe ẹyin òfin rẹ̀. Ìkó. Ara ọ̀rọ̀ àjẹ́. Ọ̀yọ̀ mẹ́rẹ̀ rẹ̀ á tún máa lé tàyè.

ní owó tó dá lórí iṣẹ́ ẹgbẹ́ kejì wa ọ ṣe ní gbogbo wọn dà tó jẹ. agbára sí o mọ bí àwọn ìṣe tó lè lórí ló sì ẹsùn tí mo lọ fún tẹ̀sí tó ṣe ní mo jẹ pé olóòótọ́ yẹn ló ti lọ́wọ́ tí ní gbogbo sílẹ̀ ṣó ti rí hmm, that is one million naira credit to your account. ṣé o mọ̀ mi? for me? oh I love you. hello Bẹ́sì. Come. Ìdè níbi tó jókòó sí yẹn. Ìdè níbo? Níbi tó jókòó sí yẹn, wọ́n sọ fẹ́ pé àyè èèyàn kan ni. Sori ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò tí ì rí bàbá ńlá ń kọ ẹni tó lè gbèmí dìde níbi tí mo wà bàbá náà wọ́n dáadáa kí ló fa gbogbo yẹn kí ló bá yẹn dé wọn ti alaska yẹn ẹ ti bá alaska yẹn lásán torí pé mo jọ ọ̀tí lójú kan tó rò pé bọ́ọ̀lù ọ̀tá yìí wo màá alaska yẹn débi pé gbogbo gbogbo títà nàìjíríà ó máa kọ́ á títí lókè òkun bẹ́ẹ̀ni ti mú ọmọ tó ń ṣe é sí i nǹkan tí èyí tó mi jẹ o tún wá ń pin fẹ́ lómi báwo ni mo ṣe fẹ́ tètè lóyún lọ ókè. Iṣẹ́ ní ìfẹ́ the close already lọ, jẹ́ ká máa lọ Come back here, baby come back here. Why is it back here? Where are you going to? Jẹ́ ká mọ baby come back here. Jàbí ló ń pè é. Ìwọ ń wò mí báyìí mo ṣe ga tó ìfẹ́ ìjọ̀kọ́. Ṣé ló dàgbé kí n ya ẹ́ kí n bí sì sí ẹ? Kí ló ń ṣe ẹ́? Ṣé mo sọ pé ọkọ mi ti tó mi ní? Kò tí tó mi jẹ, wọ́n fẹ́ bá mi pinnu ẹ̀. Kò sọ pé kò lọ́mọ tó ga. Kò sọ pé àbí wo ti kú tán. O ti kú tán. Ṣé o rẹ́rù tó wà ń gbà yà ẹ̀yìn? Ti má bàa fi sì sẹ̀ tán pẹ̀lú tí ìyẹn ò bá rán ẹ̀ ẹ́ mo ti gba odò tán wùwà bó ṣe rí wàbà wo kúrú gbogbogbò la sí mi àwọn ti kú tán wùwà ẹni ẹgbẹ́. túmi ẹ kí ló sọ. mi ò sọ kankan gbogbo nǹkan tó sọ ni mo gbọ́. ẹ ǹlẹ́ o ẹ gbọ́ nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìta ló gbowó lọ́wọ́ sábàdà lọ yìí ló gbowó lọ́wọ́ sábàdà tí mò ń dá àjọ déédéé tó dásìkò tí wọ́n kájọ tó pọ̀ ní kájọ tó wá kó fún ní bí ta ló gbowó lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ ah, ah, ẹ lẹ́nu ọ̀rọ̀ ẹbí tí alàgbà ìwọ kí wọn bá wí ni sẹmi ló fi hanra. ìyálàjà mi àná wọn dá wọn lò ìjọ torí Ọlọ́run ọkọ yín débi bẹ́ẹ̀ wá ajá ni ó dẹ̀ san owó ọjà tó rà. irú ọjà wo. kí ilẹ̀ ní wáńkà tẹ fi gbowó lọ́wọ́ ọkọ lọ́kọ. ṣé àpótí ìjókòó yìí ni. bẹ́ẹ̀. ẹni tẹ́ ẹ fi ń sun tí òwúlò fún kankan yìí ah, ọkùnrin ayé ọkùnrin mọ̀ fọ́ ọkọ tèmi bá arajà lọ́wọ́ rẹ pẹ̀lú ẹ̀bì tó ń gbé káyì èmi tó jẹ́ pípa tí ò ní mí ní kankan. àmọ́ a ní kẹ́ farabalẹ̀ a ní sùúrù kẹ́ calm down ẹ̀rẹ̀ ń palantir ẹ̀ bára àzàwà girls lélẹ̀ ẹ wálé. aṣẹ́wó ló bí bọ̀ na mánéjìmẹ̀ǹtì ẹ dákun torí ọlọ́run ẹ bá kówó mi kí gbogbo aládùúgbò tó mọ̀ wá. ìyá wẹ́rẹ́ lé ní gẹ̀ẹ́ mi gan ọ̀gbádùnmọ̀ sán lórí o wẹ́rẹ́ ni mí o mo sì kí o ẹ bá kówó mi. ẹ kí wàá fi kí pàdé. àásù kí bàbá ó ṣí ọmọ mi ó mọ orí orí ẹwọ abẹbàjẹ mo jẹ nìyẹn ọkọ ṣẹlẹ̀ ibi wọlé kó dá sí lọnà. abọkọ mi ayé rí ọmọ dá ọ̀rọ̀ yọmọ mi kú tùkọ mọ ní bàjẹ́ fún ọ jẹjẹ kan mọ dájọ lọkọ mi bá gbowó nígbà tó gbowó àjọ mi kọjá mọ o kò sì wá kó fáwọn ilé mi. Eh, mo wá ní wọn bá ń kówó mi lẹlẹ ìbá ń fìdí hàn mí lọ́ba ní ìdí ti jẹ owó tèmi àmọ́ sì ní gbogbo ará ni ọmọ wa bí mo ṣe jẹ́ ní àdúgbò yìí gẹ́tò ìlú ọmọ wa ẹ bá sọ fún kó wọ́n mi lọ wọlé sí. ọkọ yín ń fẹ́ ìyàwó tèmi àbí ọkọ yín ń ìyàwó tèmi sùn àbí ẹ ti wá láyà ẹ wá síbí ẹ ti wá pàrọ̀ bí ṣé tọ́ ṣe ṣe túmọ̀ náà sọ. ẹ nà ó kó wá fún ẹwúrẹ́ jẹ́ mbẹ́rin náà. àròjà tọkọ wọn fowó rà èmi ọgbà ọgbà tèmi lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ayé ní ọ̀bà ni dá sí ọmọ. ẹ wọ́n wọ́n wọ́n mama sáìsì mi lọ́wọ́ mi o bẹ́ẹ̀ ìdàgbà tó mo ní sáìsì mi lọ́wọ́ ṣé tí bá bínú tán tí bá bínú tán ẹni láìpẹ rárá ṣé mo yẹtu dúró di kí tó là ìfẹ́ wáyé tì rẹ̀ ìfẹ́ rí rárá dọ́kùnrin tẹ́ẹ̀bà yẹn kì í gba ayé yín jẹ́jẹ́jẹ́ ẹjú sí yẹn ẹ ẹ bọ́ lọ mi ò fẹ́ rí ìfẹ́ rí sẹ́. ayé ta ló bàjẹ́ ó bá yé yẹ jẹ́ ó sì àbá yé tèmi bẹ́ẹ̀ ni. ẹ̀rọ bí wa àkókò ni. ẹ̀rọ bí. sẹ́ẹ̀sì mi bẹ lọ́rẹ̀. ẹ̀rọ mi ẹni ẹ wá ṣe rí ọmọ mi súkì orí ẹ wà bẹ́ẹ̀. kí ni. ẹ bá sàmì bá sàmì bá sàmì bá sàmì. kí ló máa ṣe yín náà wọ́n sọ pé pé ẹ̀rọ máa ṣiṣẹ́ olóhùn láti kọ́ ẹ sínú bàbá sábà tàbí tí wọ́n gbúdọ̀ bàbá yẹn àbọ̀lóhùn yẹn lẹ́yìn ló lọ́wọ́. ọ̀gá fi sórí ilẹ̀ sọ́wọ́ rùn ni owó kìrún rùn. àìbọ̀n dà o. lẹ́mi fi ẹlẹ. owó kìrún rùn. lẹ́mi fi ẹlẹ. kódà ẹ fẹ́ mọ̀ wọ́n ara yára ẹ fẹ́ mọ̀ wọ́n yẹ kí bínú. 你也落位了。 yẹn kò sọ̀rọ̀ fún àdú. ìwọ àgàn lọ tújú ká. ó sọ pé máa sọ bẹ̀rẹ̀. ọmọ ń bọ̀ lọ́dọ̀ rẹ ojú ló pẹ́ sí eléyìí máa rí aṣọ. Sit down, I want to talk to you ó máa ṣe. You notice lately pé you been brooding all about the house feeling so very unhappy and sad and mo wá wò pé kí ló fà and i'm able to determine and come to the conclusion that situation àìrọ́mọ bí ìlú ń yọ ẹlẹ́mi let me tell you the truth it's just the mentality of black people na ma ṣe na ma n ka gbórúkọ bẹ́ẹ̀ sí ẹ mọyì àwọn òyìnbó tó máa fúnra wọn decide pé àwọn ò tiẹ̀ bímọ ni couple and èmi pẹ̀lú wọ are concerned this marriage has come to stay i'm with you forever and for life child or no child ṣọ́rọ̀ mi yẹ gọ́kan ni mo kàn decide mi either fin you know effort la make home and abroad má jẹ́ ká lọ́ọ̀bì kankan mọ́ má jẹ́ ká bọ́dà ara wa mọ́ jẹ́ ká fúnra wa sunujọ́ ara wa fọlọ́run ká sunkún sí ọlọ́run lọ́rùn with fasting and prayer session of twenty one days. ìwọ àgàn ló ká ọmọ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ ojú ló pẹ́ sí i elédùmarè aṣọ fún mi tí ò jẹ́ ká máa wí látijọ́ yìí. ó máa ṣe é. gbogbo gbàdúrà wa kó fún wa ní ọmọ alálùbáríkà àmín àmín ní orúkọ Jésù ní àgbàdúrà àmín. àbẹ̀lẹ̀ chika báwo ni oúnjẹ kọ́. ó ti rẹ́ẹ̀dì ìlú kan ní kí n kọ́kọ́ gbé fóòtù wa ní kí tó gbọ́njẹ wa ní tó ó ti tètè lọ. bẹ́ẹ̀. Labalábá láyé o. Kò sí wàhálà ṣe bí wọ́n rẹ̀. Káfí máa ń mú òun sálárì màmá ẹ wá Ẹ̀gún mà láyé. Táyé má fa aṣọ yìí má wà lára onínú wa ti sinmi àìtọ́ onínú gbálẹ́nu mi kó dorí orí ìlú gbádà lọ́mọ rẹ̀ ẹgbẹ́ ayédùn owó mi rà. ayé kan ló wà ayé kan ló wà. Ah, ẹ má jíjó mi o ẹ má jíjó mi o ẹ má jíjó mi o yé ẹ má jíjó mi mọ rírì ẹ má jíjó mi kó jókòó ìjọ ń gùn mí jọ. lórí èso lórí èso lórí ah, ẹrú kú bọ́ wá jẹ́. bàbá báwo ni sọ wà pa báwo ni sẹ́nu. ìjọba ti máa wù ú ṣé ọkàn ni mo wà àbí méjì méjì lórí wa. ṣé èyí ò ní ọmọ gbóró. odò gba ṣéǹjì ni. ẹbí ìjà ni ìjà yìí wà. yẹlò yẹlò mọ. ayé ò ṣe dájẹ àjọjẹ láyé yàwá náà gbà nǹkan. àbáyọ pé onífàkì ìbílọ máa ń ṣàkóso ẹ bọ̀ sí láti pé kò máa fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́yìn bẹ́ẹ̀ bì ní ti bù ú ẹ salami ìwé kàánù àlàyé gbọ́dọ̀ sẹ́yìn tẹ̀wé Ferrari because fún nìyẹn. kò sí wàhálà gbogbo náà jíjẹ lọ́dọ̀ tí wọ́tà ti máa lọ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀. báàbí ẹ fún un ẹ ẹ yóò lọ́ọ́ ẹ fún un ti gbọ́ fi o ojú tí màá fi lọ ọwọ́ epo ẹsẹ̀ ẹja síbi ọmọ. kí ni ìtumọ̀ àtẹnu. ẹ mọ̀ túmọ̀ nǹkan tó sọ yẹn àtẹnu àwa alátẹnujẹ àtẹnujẹ ló ń pè látẹnu àtẹnujẹ. èmi àtẹnu. àyẹ̀dùn tí ọba máa gbólóhùn bí ó sì wà too expensive for international continental photo wọ́n ní àtẹnu fans club alátẹnujẹ ni wá ok kò sí wájú máa kádùkọ́ máa lé. ọkọ jésù bàbá gbogbo ìta tí ń gbàdúrà fún látọjọ́ ìkúlọ ọjọ́ kó wá sí ibi. àdúpẹ́ pé ẹ̀ ń sustain wa tá a fi lè máa gbàwé lọ bàbá wá gbọ́ àdúrà wa bàbá wá gbọ́ àdúrà wa bàbá jẹ́ ká olè ọmọ kó sọ nínú mi jẹ́ ká olè ọmọ kó sọ nínú mi kí n gbọ́ gbé ọmọ nínú ilé yìí olúwa má jẹ́ ká wá ya sàn má jẹ́ kémi àtọkọ mi ká wá ya sàn bàbá gbọ́ àdúrà wa wá gbọ́ àdúrà wa má jẹ́ ká yé sọ pé ọlọ́run wa dáa gbogbo àwẹ̀ àtàdúrà tá a ti ń gbà látọjọ́ ìbúlú wa gbọ́ ṣe ìtẹ́wọ́gbà kí gbogbo àdúrà jẹ́ kí gbogbo àdúrà wa ṣe ìtẹ́wọ́gbà níwájú ẹ̀ bàbá adúpẹ́ torí ẹ ti gbọ́ adúpẹ́ torí ẹ ti gbà adúpẹ́ torí àná ìdúró láéláé torí atọ̀rọ̀ torí abẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi olúwa tó gbogbo aláwa. àmín àmín àmín lórúkọ Jésù pẹ̀lẹ́ iye aládùúrà. <laughs> 的眼眶。 mi ò dé rí àti tí àwọn àti wà kí wọ́n tó mú àtàwọn àbúrò nínú ilé lọ́jọ́ yìí síbi ẹ mi pè wọ́n síta tó wà ní ẹjọ́. ọmọ ṣe ní fẹmi tẹ́lẹ̀ àbúrò àbúrò àgbẹ ti ṣe wàhálà. ẹ jó wà fún yín nínú ìyẹ̀wò ẹ kò sí lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni inú ìyẹ̀wò mi làwọn ọmọ yín wà ibo yìí kú lẹ́wà yìí o kọ́kọ́rọ́ yìí ọwọ́ mi ló sì wà. kí ni fún àwọn ọmọ yín ṣe àwọn ọmọ yín bẹ́ẹ̀ nìyẹn òfin kí n kò wọ́n fún àwọn ẹlọ́rẹ̀ tẹ́ ṣe fún mi. anything anything ẹ má wọrí anything. just ojú owó òkè òkú. ọwọ́ gba ẹnu rẹ sọ ṣó fẹ́ gbọ́ kò sí tí ìfowó rẹ ṣe o owó ń bẹ nínú ìyẹ̀wù mi bó bá jẹ́ tòwó èmi àtàbúrò mi péré nìyàwó abisáyé sọ wàrà àbúrò mi orúkọ rẹ ni èṣù fúnkẹ́ èṣù fúnkẹ́ tọ̀sí wò ó ábírun ni o apá rẹ̀ ọ̀rọ̀ lápá èsúfúnkẹ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ èsúfúnkẹ́ ní gbọ̀ngẹ̀ lọ́rùn kódà ó yà rògbò nídìí. sọ wá ní kò tọ́ síbẹ̀ o èsúfúnkẹ́ a máa yọkun nímú a máa datọ́ lẹ́nu wọ́n bá wà mọ̀ pọ̀ ṣe tọ́tọ́ gbọ̀mọ̀ rẹ̀ ọba àwọn fèsúfúnkẹ́ ọba àfi ṣayá o bọ́ ọba ti ń fèsúfúnkẹ́ ṣe lọ́kọ̀ láyà táwọn fẹ́nu rẹ̀ tó fi ń pọ́n ẹ ikú mu rẹ̀ láti tó sì fi ń pọ́n ikọ́ ẹnu rẹ̀ lọ tí bá yàgbé àwọn ọmọ rẹ pọ̀. never I reject it in Jesus name. sọ̀rọ̀ ibi ọgbọ́n rẹ̀ bí o òjì èrè ọ̀gbẹ́ mi o èmi lọ rẹ̀ mi o. ṣé bí mi ò lè ṣe láìláì. kí ṣe láàyè yẹn o tún mi ṣe. irú ìtumọ̀ wọn máa fẹ́ fún irú àlàbà ẹ ṣùgbọ́n pé it's nineteen days into the first Nigerian session now ọlọ́run fi rẹ̀ hàn wá bọ̀ díẹ̀díẹ̀ ṣoríjọ́ méjì tó kù yìí kí twenty one dé sí pé ọlọ́run máa fi rẹ̀ hàn wá tán. ṣé bẹ́ẹ̀ ṣe lálàá òní. bẹ́ẹ̀ ni èsì àwẹ̀ àti àdúrà tẹ́ ẹ gbà. ó lè rí yẹn o nínú ìlú àti nínú ìlú tá a bá fi òye tá a fi gbọ́mọ̀ kedere láwọn ayé ọ̀rọ̀. arákùnrin Lawrence ibi tá a lọ ò jìnnà gẹ́gẹ́ bí àdàtà ẹ̀dá ohun tààlà yìí ń sọ ṣe é lè ṣe é sí bó ṣe lè tó ẹ ṣàlàyé fún wa máa ṣe torí àlá yìí sọ pé ẹ lọ wá abirùn gidi tó birùn obìnrin ni o tí ń gbé ní ìgbẹ́. mọ́mí kí ni a fẹ́ fi abirùn yẹn ṣe bọ́ọ̀nù ẹ̀jọ̀. yóò fẹ́ ni wọ́n máa ṣe lọ́kọ láya wọ́n mọ̀ ṣe wọléwọ̀de nígbà táwọn nǹkan à ń sọ tó bá pinnu sùúrù tó fẹ̀yìn gbọ́mọkàn ń lọ lẹ̀ sọ nínú. Ah! tí ó bá pé wọn ní ẹṣin kì í jẹ koríko underground ni. mo jà fọlọ lẹ fọlọ ẹ so láti gbà tí mo ti ń jẹ ìgbín in fact ṣe orí eléyìí yàtọ̀ fún rọ́ọ̀fù ọ̀rọ̀fù ara jálù kòtò jálù alájẹsẹ nìyí nígbà tẹ jẹ ọmọ tọ̀hún yẹn nígbà yẹn náà bẹ ṣe ń pọn nìyẹn ọmọ ìta ọmọ ìdù ah ọmọ ìṣe ẹ tún ti sẹ hmm. anyway that reminds me sábàdà ṣé eléyìí ò ní dàbí ìtẹ̀ṣe ń jọ kìnìún àná tó jẹ́ pé ṣe nìyàwó yín wá pariwo lé wa lórí ibi ṣé kò ṣòwò àjọlẹ̀ kó wa. ìgbà ìmọ̀ nìyẹn this time around i come with long gurumi. oṣù wa àjọlẹ̀ kan lè. gbọ́múlẹ̀ là ń ta and love, oh, owó lápò lè kó wa sábàdà sábàdà sábàdà. èmi ò ṣiṣẹ́ six thousand naira mọ́ o wàláì lọ́wọ́ yìí tí bàbá yorùbá ti lè máa san ten thousand naira báyìí mi ò lè jẹ́ṣẹ́ mọ́ o wàláì ó gbomi bíi ah no be small thing ẹ o àdàgbà sójú dá àdàgbà sí. ẹ bẹ̀rẹ̀ mú mú gàmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi wọ́n lè fi la. lẹ́rí ẹ bẹ̀ máa fojú ké irú àwa especially irú àwa àrà. ẹ yàrá ìjà yàrá ìjà ọmọ mi àwọn eléyìí wá ṣe ah, ah. bàbá kí ló wá ilé ẹnu tẹ́ bá lè pè èmi ọmọ ọlọ́mọ láàrin èrò Naturally, lè lè yò ṣẹlẹ̀ jẹ́ tán ni. ladies. àwọn ilé yìí wọ́n bá ń bọ̀ mọ́ natural lè o. before i shop in ilẹ̀pa this time around. i wan shop rọ̀bọ̀ gbàgbà. ṣe ọmọ yìí lójú rẹ̀ fún mi in a discussion based on foreign references ó lè fi ra evidence number ẹ máa ṣe ìpinnu fún Lawrence Apollo and this is my wife my baby wife and we love each other so very much until um, tí nǹkan ti tàbí lè wà nínú wáyé still àbúkí ọ̀sẹ̀ àrùn marriage. What unusual in the world of doing the world of married for a very long time ẹbí mọ́. Wọ́n sọ fún wa pé kí èmi èmi fẹ́ tí ń sá abímọ obìnrin níyà obìnrin fún mi. Ohun tí wọ́n ẹ̀kẹ́ ó dá wa nínú ṣe ní akéwì tó ń fi. Àwọn àgbà pẹ̀lú ìpàdé tó ń sọ ẹ̀dọ́ jẹ́ iye bí kò sí ti máa fẹ́ ẹ̀yìn méjèèjì ẹ̀ka ẹ̀ṣọ́ nǹkan tí ọkọ mi sọ ìlú ìwò situation of things bọ̀kọ̀ tó kàn wá bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí mẹ́sà tá àti ọ̀rọ̀ ìgbà yìí igbó rere igbó agijù ìkẹlẹ̀ wá mẹ́sà wà ó tó jìnnà gidigidi lọ out of the bush ah ah sweet house ẹ wo tètè mi ni kẹ gbọ́ and we need it as fast as possible like yesterday ẹ jọ. sọ àlà kò tẹ́lẹ̀ mi sí pé kábàáyé wà All right. Two point five million. Ẹ sá, ṣé àwọn akéde ìfún náà ẹ má bèrè o? Ṣé òtún ní any effect ní àti ọ̀pẹ mi lé? Bàbá ti fún ọmọ àdó, ẹ̀yẹ ti ṣùgbọ́n kó wá di wàhálà kó lọ. Bàbá mọ̀ pé afẹ́fẹ́ kọ̀ọ̀kan kì í ṣe àwọn. Ṣé pé ẹ̀rẹ́ kọ̀? Ẹ̀rẹ́ ìgbà tí náà yọ lábẹ́ two point five ọmọ anyway we're responsible people I have my own job my husband has his own job as well but today we only need power pump um one point five million deal. Okay. Um, ọkọ pé àwọn bíbí tó ní bọ́lá ní ìjọba nígbà yìí náà mo kò bá lọ́wọ́ lójú pé mo ṣe ní gbogbo ẹ̀rọ fún ẹ̀yìn rẹ̀ débi ẹ̀ nípa pàdé ní restaurant ẹ̀ tẹ̀ ẹ̀ láàdárí omi ẹ̀ láfún wa kò sí wàhálà kò le ó ń bá mi mẹ́ra sọ wá fà. wíjà kẹta sọ̀rọ̀ wa tó ní olúkà wa lára rẹ̀ wọ́n. fourteen ẹ̀ sìn ìjọba sọ. waiter please come. níjọ sẹ́tìkì wà lẹ́kùsà dábì ò jẹ́ kí n yàrá ojútùú ọ̀rọ̀ gbogbo àlàyé tí mo fẹ́ ṣe fún mi mo fẹ́ kí n tún àpadà wá lè fún ara mi sìn fẹ́ kí dáyé lójú pé nífẹ̀ẹ́ pẹ̀lú mi tí mi nífẹ̀ẹ́ yìí ní tún padà wá tí má lè máa wá next time lẹ́yìn ilé èmi àti ìyàwó ìlànà àjọ kẹ́ ẹ lè mọ̀ ẹ́ pé àjọmọ̀ sí ìrìn yìí ni ṣẹ́ẹ̀dẹ̀ wá rí o mo ti kò bí ìlú kò kí pẹ̀lú mi máa gbé lọ́dọ̀ mi lọ màmá wa ṣe ló kọjá pẹ̀lú èyí lọ́rùn bá wa ṣe nǹkan tá a fẹ́ fún wa màmá mi ló ń gbà mí and ẹ jẹ́ kí n tún sọ fún yín mi ò rí nǹkan náà tẹ fẹ́tẹ̀ ní ẹ sọ fún mi lágbá mi náà wá ṣe fún yín lẹ́rọ No, no, no, no, no, ká fúta nọ. Ìgbàgbọ́ Amẹ́ríkà fẹ́ fọmọ ìṣòwò. I no go you. I no go you. Sáré sọ̀rọ̀ ẹbí mi sọ̀rọ̀ ẹbí mi sọ̀rọ̀. Ẹ̀ṣọ́. Náà. Bàbá mi. Ọmọ mi ò jù ṣe sí. Bẹ́ẹ̀. Gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe pátá náà jù ṣe sí o. Ṣé ẹ rí o sọ ní ìsìn Ọlọ́run nífẹ̀ẹ́ ẹbí mi? Ọlọ́run fẹ́ràn rẹ̀. Inú mi dùn. Ọlọ́run fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tó tún wá sọlé tó wá dùn mọ́ mi nínú jù lọ ni wípé oní òsì gbà láti wá máa ṣe epo láyà rẹ̀ lákàtà àbẹ̀rù yẹn èyí ò tèmi náà lòrùn etí mò ń retí pé kò ṣe mò ń tẹ́lẹ̀ ní ìsìtò sí orí ọ̀rọ̀ gidi lọ́sùn àdúgbò ní ká iṣẹ́. ẹ jẹ́ ká fún wọn dra ẹ̀ ìgbà tó ti sọ́ọ̀sì pé ibi báyìí ìlú mi máa wà wọ́n ṣàmúkù lákàtà lọ sí wàhálà. Keep dead your part kọ́mọ mi kó wà ní dọ̀mọ́tì mi mo sì fi ṣe mú àfẹ̀bó ìsáká ẹ̀ mọ̀ fèbò bí ọ̀pẹ rẹ̀ Elédùmarè rẹ̀ jẹ́ fi owó lé. ó àwa fún èbó tó nítumọ̀ fún mi lọ́wọ́ ọ̀fẹ́ mutí olówó kì í ṣàpà owó ọwọ́ rẹ̀ ló ń ná amen amen. kò sí wàhálà yàtọ̀ kan àbàlà bí ṣe ní yà lẹ́nu nínú rẹ̀ dùn ní àwọn sáfì kò wá. àwọn màgá ti dé o. Thank you kò sì ṣe dáadáa ó ṣe rẹpẹtẹ dáadáa ìlú bẹ ṣì ti tuntun mọ ọ̀gá ọ̀gá rẹ la ní ìgbẹ ọ̀gá ọ̀yá iṣẹ́ yá ẹ lè fún ìṣiṣẹ́ bẹ́ẹ̀ wà lọ ṣiṣẹ́ ọ̀yá ẹ lọ kì í ṣiṣẹ́ wà á lọ ra ẹ máa lọ èyí náà tún fún ọ pé wọ́n lọ tẹ oh, gbádùn bẹ́ẹ̀ bá dọrùn ni kò lè tó bá wù. àìlù. kíá kíá ẹ máa jí yóò rí o. kanda kanda kanda ọtí òkúrò gbọ́ ẹ̀ lọ́wọ́ ọtí ò dá ọwọ́ ẹ̀ lọ́mọ kò ní dá fáwọn tí sọ páwà mọ́ monday to saturday ìgbádùn ni ìyàwó ló ta ọkọ ló ń mú. wọ́n yìí àti wá ìdílé náà ìwọ́n là ń dúró dé wetin you dey do by this time ah, ọmọ ẹ má bínú ẹ jẹ́ kí sáré ṣe makeup pẹ̀lú mi a máa ma lọ́ọ̀sì ẹ dúró dé mi. Oh, eh, um, sorry Kọ́yinsọ́lá kí ni makeup títí pẹ̀lú mi ní ṣe pẹ̀lú títà. àjọyọ̀ ni ẹ ní bọ́kọ́ yín sọ́la ìdè fún my hand ṣé nítorí pé àti ní kò tẹ̀lé wa lọ pàtí níṣẹ́ mú kí ní ìdání lọ sí pàtí tàn. Ah! Uh, why you dey talk like that ṣé kò ń ṣe èèyàn ni. Ah! Eh, bọ́kọ́ yín sọ́la má jẹ́ tàní tààrọ̀ ikọ̀ tó ń tọ́ ẹ̀ láti sọ ni pé kò ń ṣe irú èèyàn bíi ti pẹ̀lú mi ni wọ́n wá bí tàn. kún yín sọ́la ká má fọ̀rọ̀ tàbí àwọn sọ fúnra wa pẹ̀lú mi ò kì í ṣèyàn. ta ló sọ̀rọ̀ káyìn bẹ́ẹ̀. èmi ni. Eh, ìwọ. èmi ni. Oh, ẹranko ni ọ èèṣẹ́ yẹn gidi ṣé torí pé o ti gbọ̀dà èkó ló fi rò pé ìyẹn gidi nìwọ gan ti ẹ gan burú ju tọmọ yìí lọ bẹ́ẹ̀ mo sọ fún ọ ìwọ oníranù ọmọ tó ọ̀tá yìí ọ̀yàdájú òye ràkóòsì òfin èlé ọ̀pá àti òfin kíláàsì. ìyá wa ẹ má bínú kò mọ̀rọ̀ sọ ni nítorí yín bá pé ẹ fẹ́ mi. ẹ̀jẹ̀ ìtura kí ló ń ṣe yín gan láìsẹ́ lálá mo ti sọ fún ọ má máa pé o fẹ́ mú pẹ̀lú mi lọ sí òde pẹ̀lú àwọn rádaràda ìmọ̀ o má máa sọ pé o fẹ́ mú lọ pẹ̀lú wọn mọ́ wọn èsè èèyàn gidi gbọ́ bí ẹsẹ̀ sọ̀rọ̀ sọ ọmọ pẹ̀lú ni ẹ ń bú ni. ẹ má bínú ẹ má bínú ṣẹ́rí wàhálà ló kóra wọn sí i wọ́n ṣe pè wọ́n sí birthday party yẹn náà pè mí náà síbẹ̀ èmi àti ní pẹ̀lú mi dẹ́la àjùjọ máa lọ wọ́n bá ti ti wọn lọ. ọ̀pẹ tó bá lè tìjà o. wọ́n ṣe máa bóòdù sọ̀rọ̀ sí ọmọ lọ bí ejò. má dà má dà mo jẹ́ kí gbẹjọ́ gbẹjọ́ jẹ́ kí. wo ṣe ti rí báyìí ká bá wí fọmọ ẹni ọmọ ẹni á gbọ́ bá bọ́ọ̀rù ẹni sọ̀rọ̀ ó yẹ kó máa gbọ́ mi agbègbè mi náà ẹ ṣe gbọ́n ẹ ṣe gbọ́n ṣe ti gbọ́n mi tó ń sọ ní ìgboro rẹ̀ wọ́n lọ́kọ ẹ ti fún yàn lóyún mo dẹ̀ sọ fún ẹ títí títí títí olóòní gbọ́ ṣọ́tọ́ báyìí ti ṣojú ẹ̀dẹ̀ ti wá jà báyìí àmọ́ èmi ò tí kọ̀ǹfàmù ọjọ́ tí wọ́n ti kọ̀ǹfàmù báyìí ìwọ ọmọ mi gbọ́. Ah, ah, mm, mm, mm, Bíọ́lá Bíọ́lá kí ni gbogbo eléyìí tó ń sọ yìí why do you listen to essay nǹkan táwọn eléyìí sọ nǹkan táwọn èèyàn sọ look i trust my husband ọkọ mi ò lè fún anybody lóyún every time ọkọ ma bring issues issues issues ah ṣùgbọ́n lè mú nílé ọkọ mi ni why all this problem èyí tó ṣe last time òun ni mo yìí try pé kí n yọkùn lọ́kọ̀ bàbá yìí òtútù gbé mi dé wo i trust my husband ọkọ tèmi ò fún anybody lóyún there is nothing like that i'm very sure of it i trust my husband. Hmm, i go love èmi rí bẹ́ẹ̀ o gbọ́ o gbọ́ àmọ́ ṣá tèmi bá ti confam màá jẹ́ gbọ́. besides tí èèyàn bá bímọ tí èèyàn bá bí àlàáfíà ohun gbogbo ló ní kí ló dé. Hmm. Ah. jọ torí ọlọ́run táwọn òbí ti wàá bí ẹ ta ló fẹ́ máa jẹ́ orúkọ ẹ legacy tó fi sílẹ̀ ta ló fẹ́ carry ẹ on. that's beside the point. ọ̀rọ̀ ẹbí ọmọ ìyáálé mi àti ẹ máa dá sí mi níwọ̀n ẹ̀wọ̀n mi ì tí ì mọ̀ ẹ náà tí bá ti mọ̀ ọkàn báyìí gbọ́ngàn máa gbẹ́lé má dá sí bí ọ̀la bíọ́lá má dá sí ìwọ àgàn lọ tójú ká má dá sí ìyá sí. ọmọ ń bọ̀ lọ́dọ̀ rẹ ojú ló pẹ́ sí Elédùmarè aṣọ ó máa ṣe é. Gideon. Hey, Muiwe, Imusono, wonder can never end. Ah, ah Gideon, Abiun, kò máa sẹ́ni tọ́lọ́hún mà lè ṣòwe fún kẹ̀. Àwa ta ní gbogbo ẹ̀ gan-an, ta ní gbogbo ẹ̀, àti ìwé ta máa sọ lẹ́sìn. Ah, ah, ayé yóò máa ń pẹ́ da o, ṣàlẹ̀ owó mi ràn ni. Yàrá yà, ṣé wọ́n ti fi orí wa run mú pé àníríbi sọ ìrù wá sí ni? Ẹ̀jọ̀ nítorí ẹ má máa fẹ́ mi ní gbogbo ọwọ́ yẹn o ẹ wọ́n bí mo ṣe wà yìí gan-an táṣẹ́rẹ́ ń ṣọpẹ́ ni mo dúró káńpé kí ló ń ṣẹlẹ̀ tí bá gbórí wọlé sí i tí ọba bá gan sọ pé òun ṣe kí ni ó fẹ́ jẹṣẹ́ mo wà ń bẹ̀ káńpé nà àbí nà ah, ẹ wọ ẹjẹ́ lọ jàre àárọ̀ lọ jà mí ọ̀rá yóò ṣì. bẹ́ẹ̀kì jẹ́ lọ jẹ́ lọ jẹ́ lọ bẹ́ẹ̀kì. ó máa ká. máa rọ̀jò mo máa rọ̀jò ee máa rọ̀jò ó fẹ́rẹ̀ ká. ìwọ. kí ni problem ẹ kí ni problem ẹ kí ló kan ìwọ àtìyàwó Lawrence lọ mọ ọgbà ẹ kí ló dé what's your problem with that dúró náà ṣé position táwa wà lẹ́nu ṣé iṣẹ́ ọwọ́ wa ni àti iṣẹ́ ọlọ́run ó jọra wọn ó jọra wọn oh so ọ̀rọ̀ ìyàwó bọ̀dá mi ìfẹ́ bá mi sí. yes. So ń pariwo lé mi lórí yes. ẹ kò kàn ẹ́ náà. ó kàn mí. náà kò kàn ẹ́ rárá àti rárá. ó sún ó kàn mí. àti pé listen listen let me tell you something i have every right láti dá sọ̀rọ̀ ni akílódé gan-an for ten good years ten good years in fact about ten years tó ti fẹ́ ọmọkùnrin yẹn sílé kò gbọ́ pa kò gbọ́ anything bọ̀dá mi wá jẹ́ dàbí náà lórí ìta mo dẹ̀ mọ ọmọbìnrin yẹn mo mọ̀ kó ara máa ń ta kan mi ò lè fẹ́ kó lọ tẹ́sí ọmọbìnrin tó fún lóyún ta mo ṣe ṣe kí ni mo mú ọ̀nà tí bá fi wò gbọ́ kó lọ sọ́dọ̀ ọmọbìnrin yẹn káàkó tí máa fi ojú ẹ̀rù àrẹ àkọ́ àwa wíta ìwé ni pé kò sí ṣọ́ọ̀bù lè rí kò ṣẹ̀ṣẹ̀ ọmọ wa ẹ́ jọra wọn náà oh mama many years after marrying just three years ṣó fẹ́ fi wé ten years ni ten full good years ṣó fẹ́ kí bọ́dá mi lọ́mọ láyé ni. it's not enough. it is enough. it is not enough. it is enough and like I said Mr. Man kò pọ́n ọ̀ṣẹ́ ni wa it is not not your business. Eh, mo You dare walk out on me? Mosun? Eh. Bọ́lá ti ṣe wẹ́rẹ́ nínú ẹ̀yin gan ni mo kí kú oríire. Ẹ ṣe Ayọ̀ náà bá wa kalẹ̀ o. Bàbá àgbógbó. láyọ̀ ní ọba wa kalẹ̀. Ọlọ́run ó wò. Ọlọ́run ó dà Ọba wa kalẹ̀ ti máa ń ní ọ̀jẹ̀ fún ọ. ìjọ wo ìgbà wo àpò lẹ́wọ̀ àpòyọ̀ ọlọ́mọ àti bàbá ọlọ́mọ àtàwọn tá a gẹ́ bí kálọ̀ sí ọmọ ló kọ́. dájú lágbára ọlọ́run tí mímì bá ti pọ̀ tún bá àmú àkókò. ẹ fọkàn balẹ̀ ẹ wò ó tó bá ti di èdè tí ìgbà wa fẹ́ ṣe èmọ̀ a máa kọ́kọ́ wá gbé ìyá ọlọ́mọ ti bébí wa náà tàbá ti wá gbogbo ti bébí tí kò tóbi dáadáa ló ti dàgbà àwa pẹ̀lú ìbò iṣẹ́ náà dá. ọ̀dà bẹ́ẹ̀ náà. ìjọ ń bẹ lára mi o. ọ̀dà àjàre ìjọ ń bẹ lára mi o. ẹ bá bá ẹjẹ sìn yín dàgbé. ìjọ ń bẹ lára ẹ ọmọ àjọ ní. a ah, máa jó máa jó máa jó máa jó máa jó. ìwọ àgàn lọ ká ọmọ ń bọ̀ lọ́dọ̀ rẹ ojú ló pẹ́ sí Elédùmarè aṣọ. yàrá yà yàrá hmm? great great great. tábà ń lọ kẹ́ sí bàbá yóò dà bọ̀. náà torí láti ibi báyìí bí ò pẹ́ báyìí ọkọ ọmọ mi ti sanwó ẹ̀ from ibi báyìí to the end ọkọ ọmọ mi ti pé mọ́ mi gbogbo àwọn tó wá ń yélu lẹ́yìn tí wọn bá tètè kú kí wọ́n fi speed kí wọ́n fi sáré speed speed kọ́ ló lẹ́yìn a. wàrà àmọ́ ló lé pátápátá. dáadáa àbá o. èyí ló ń ṣe alápámọ̀ ṣiṣẹ́ ẹ̀ ojú ayé ibà yìí gbó ni ẹ̀ mú làárọ̀ ẹ̀ mú lọ́sọ̀ ẹ̀ mú lálẹ́ bẹ́ẹ̀ mo ń gbọ́ tí ẹja rẹ bébì fún wọn tó ṣẹlẹ̀ bébì àbẹ́tẹ̀ mo láìkí ẹ̀ bóyá mo fẹ́ kó fún mi látàrí gbé ibà. tooth at hmm? yanni. ìfẹ́ mi. you love this idiba. mo láìkí ẹ̀ dákú. you complete my. o ṣe wọ pé mo gbọ́ yìnbó ọ̀rẹ́gẹ̀. mo láìkí ẹ̀. Ah! mo dá. Ah! olùkú ti bèrè ayé i cry for your life òtòkó sì gbèjì ayé igbó tó mo títí títí ètè rẹ tó dún tó. àti ẹ̀gbọ́n àti eléyìí bó o ṣe ń mú gbọ́ ní gbogbo ají ẹ wá ṣe kúndùn gbòmí ẹ mọ́ báyìí àwa igi ti sọmọ rí kílà kílà bá káàkiri àwa dáyé mà. àwọn bá tọjọ́ lówó rò fún àníwó rì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ajawayi ajawayi ajawayi ajawayi tó lè jẹ́ tọ́ ni tó lè jẹ́ tọ́ ni ó yá. Let's go there. Let's go there. Ayé olóṣù àwọn òwe. Àdàwẹ̀ ìsọ̀rẹ́ àwọn olóṣù. Àdàwẹ̀ ìsọ̀rẹ́. Ṣé o wọ́n ṣe pé àtìgbà tọ́mọ bàbá yẹn ti polówó tó ti di pé gàgà bàbá yẹn ti ń pọ̀ jù tó ti ń bẹ́ tó ti ń bìbì tó ń bì ní pé kò sí lóò nínú abẹ́tẹ̀ yìí. kò sí tábà gbégbé sun tó ní gara náà kò tó nọ́mà ni kò sí òòrò kó yẹ ká ṣe kóso bàbá ẹja. èmi gan mú ìwà yìí mò ń rò mò ń rò títí gan mi tiẹ̀ tí èmi rò mú ìwà yìí rárá. kí ni ìtọ́jú mi lọ bàbá yẹn wípé ṣòfin ọmọ bàbá yẹn ṣe ìbìmọ̀ lánàá. kí ni ọmọ bàbá yẹn tẹ̀ bímọ lánàá tẹ̀ bímọ lánàá kí ló ní í ṣe pẹ̀lú gbogbo pàrọ̀ tá a ń lálẹ́. bàbá kìdìlá kan wà báyìí.

Emily of Florence. Check this out. What's this? Uh, mm, what's this? Tell me now. Just check now. Oh, oh my God. Hey. Are you sure? Oh, darling. I'm so happy. I'm so elated. I can't believe this. Oh, Oluwaseun uncle Lawrence ẹ̀yin ni bàbá sọ̀rọ̀ ṣe rí ọ̀rẹ́ mi bó ṣe wáyé nígbà tá a ti ń bọ̀ ní mọ́tò báyìí ni mo ti ń pe gbogbo àwọn ìtọ́ ti rò bíi pé ọ̀rẹ́ mi ò lè lóyún mọ́ wípé kọ́ wá wo ṣé ọlọ́run pé kí ni ṣé ti finú ṣoyún báyìí lágbára ọlọ́run àfẹ̀yìngbẹ́ ọmọkùnrin àwọn ẹlẹ́nu kàríkà jọ àwọn èké ìsìnmáyọ̀bì àwọn nth channel seven èké eh, àdúgbò gbogbo pátápátá ni mo ti pé kọ́ wá wo ṣé ọlọ́run bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi kúrò nílé yín mọ́ látẹ̀lé lọ bá ṣe ń ṣe báyìí làwọn máa sọ làwọn máa jẹ ní làwọn máa mú lágbára náà. Your laundress. I will do this for her. Don't worry about that, darling. I'm so happy. I'm the next day, you know what? Oh, she, thank you. Oh, she, what did I do? What did I do? Just, what, what, what, what, what, what, what, what, what, what, what, torí bó ṣe àánú rẹ̀ dúró. torí bó ṣe àánú rẹ̀ dúró. torí bó ṣe bọ̀rọ̀ wọn ṣe ọ̀la. torí bó ṣe àánú rẹ̀ dúró. ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀ tó ń bá mi sọ lórí fóònù mo gbọ́ dáadáa mo wá ní ká wá jọ mú gbọ́ àdínkù oníṣọ̀ ẹ kí ló ń tọ́ lórí fóònù rẹ. èmi náà máa kó o lè bọ́ dáadáa àmọ́ kí mọ́sálásí sọ lórí fóònù náà ni ọ̀rọ̀ orí fóònù ọ̀dà bí àfojúrí ah! tí mò ń sọ náà ni wípé dẹ́dẹ́ mìíràn ó bí àṣà ìgùn yóò dáa kó o ṣe sùúrù díẹ̀ lórí kíni lórí ọ̀rọ̀ ọmọ rẹ àtọkọ rẹ ah! ẹ wo sábàdà sábàdà apọ̀tà àjọjẹ́ bí ọ̀rẹ́ ń tòótọ́ jẹ́ àjọjẹ́ sàwáwò abẹ́ni tí ó pè ọ́ tí ó bọ́ sòdodo ọ̀rọ̀ sọ wọ́n bẹ́ẹ̀ ni bọ́ba sì rọ́ọ̀rẹ́ méjì tí tira wọn mọ́lé tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí jáde tí wọ́n jáde wọ́n ń tanra wọn ni àmọ́ bí wọ́n bá bára wọn sọ̀rọ̀ tí wọ́n ti rẹ̀ nígbà bá bọ́ta tí wọ́n gbọ́dọ̀ òdodo ọ̀rọ̀ ni wọ́n bára wọn sọ sábàdà òdodo ọ̀rọ̀ mò ń bọ́ sọ mò ń rọra mò ń rọra káàtì ẹ̀ ìpínlẹ̀ náà tòótọ́ ìwọ náà lọ́ọ́ ọkọ̀ ọmọ rẹ lọ́ọ́ yọra máa pariwo ah, ayé ọ̀fẹ́ pòpòrò dé nù kí ló ní dání kò tí ì ní tọ́ba sì jẹ́ pé tóògùn náà ní ẹ̀ka lóògùn jọ lọ má rọra má fà wọn láyé lọ háwù èyí mo lè sọ èyí mo lè sọ rántí kọ́lédowó nù fíìmù kòtò ọ̀run ẹnu ẹ̀ báyìí lè kàn án gbogbo ọmọ tó bí ọ sì fẹ́nu pa wọ́n tán ẹ rọra. dání ẹkùn hmm? èmi èsì kọ́lédowó ṣáàbàdà ni mí ikú kan tí ọ̀pẹ nìkan kan kò sí ó ní àgbàlagbà tí wàá jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó ṣe nígbẹ́ńdù Mm-hmm. wòmí àwa là ń bẹ lẹ́yìn òòrò tóró òfin ń dún yánmọ́yánmọ́ kò sí kankan tí ó sọ ọmọ mi kò sí kankan tí ó sọ ọkọ ọmọ mi wòmí ọmọ mi o mm-hmm. ẹ ń fojú kéré mi pọ̀ èmi lò gbójú ológun tí sọ máa jẹ́ nìkan pẹ́ẹ́n mm-hmm. àjọ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ah. pẹ́ẹ́n kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa ni ń bẹ a àtúnṣiṣẹ́ tọ̀ ọ́ èmi ò pọ̀ ọ̀kan máa jẹ́ ń kú àmọ́ bí àjẹ́ bá kọ̀ ń kú ẹ̀ kan ah ah ah orí ẹ ó lu orí ẹ ó lu gbọ́n bá kọ́ ń ko tìfìlà tìfìlà orí ẹ ó sì dá lu tí ó jẹ̀ bíbọ́ o. ẹ máa ah. fojú di mí o. ee da kò burú. ṣé n tó ṣé n tó torí ẹ pè mí lórí fóònù. kò tó torí. ọ̀rọ̀ gidi mo ti ẹ̀ pé. sábàdà kò tó torí. Ah, kò sí wàhálà owó tèmi ni mo yọ. ọ̀sẹ̀. ẹ sọ yẹ dífẹ́ndọ̀ máa pariwo ọmọ rẹ kì. wọ́n pa sọwárì hmm? tí ọba mọ̀ mí hmm. èmi mara mi gbogbo ohun tí ń bẹ láyé ìkáwọ́ tiwa yìí ni. Ah ẹni ọba wa ní ntẹ́mi ṣe fọ́mọ mi àtọkọ ọmọ mi ò dùn mọ́ kọ́ bọ́sẹ̀ kò kú dànù torí pé kí ni èmi kọ́ ni mo ní kí ẹ má tọ ọmọ yín àìmójútó àìjára mọ́ lójú ọmọ yín ó rí bẹ́ẹ̀ àwọn wa gbìyànjú gbogbo ntọ́lọ̀ fún wa tẹ̀sùn fún wa la fi lò. Hmm. Ah, ayé mo tọ̀ ọkọ èmi ni mo tọ̀ ẹ ah, èmi mo tọ̀ ọkọ. ọ̀dà kò sí wàhálà kò sí ẹjọ́ bọ̀dẹ̀ express. yìnyín ẹyẹ ju ọmọ ara yín. ọ̀dà ọ̀dà. tó ti gbọ́. mo ti gbọ́. ṣé o jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. Ah. bàbá yé dùn bàbá yé dùn wí má jẹ́ ká kọ máa wò báyìí má jẹ́ ká kọ máa wò báyìí bóyá bóyá kẹlẹ sọ́dọ̀ àwọn láńlọọdù àbí àwọn àgbàlagbà bíi méjì bíi mẹ́ta mo kọ́ máa fẹ́ràn èèyàn méjì wẹ̀ lù wọn wọn ò ní lè fìyà tí ọ̀tọ̀ jẹ wọ́n èjò ẹ wo bàbá yé dùn òun tó ní kí n sọ́ra sọ ẹ̀yin lọkùnrin láàrin wa ẹ̀yin nìkan lọkùnrin láàrin wa kẹ́ ẹ wá wọ àdúgbò lọ ní ìsìnkẹ tètè lọ wá àwọn bàbá landlord àtàwọn ìyá landlord kí wọ́n lè tẹ̀lé wa dé ọgbà ọlọ́pàá kí wọ́n má bàa fi ìyà tí ò jẹ wá o torí sẹ ti di pé wọ́n fẹ́ fọwọ́ lágbá lójú ní ìsìn ni wọ́n tó didi ọmọ gbé wọ́n tún wá fọlọ́pàá kó wa lọ. ṣe ọ̀rọ̀ yín dáa ó ṣe mú mi ṣùgbọ́n ìwọ náà jẹ́ àjọba ti kí ṣùgbọ́n ah, ah. ọkùnrin nìyí fi ṣe rí rèé ń gbà wà lábàálẹ̀ má fẹ́ yọ. bàbá yé ju ẹ máa lọ. mọ ṣe jẹ́ kí n má lọ náà ṣe má sọ̀rọ̀ ní kì í ṣe sílẹ̀ mọ̀ kọ́kùnrin ní mi lágbolé. wo bàbá yé ju ẹ fọ̀rọ̀ kú yóò sọ fún ilẹ̀ o. se ṣé ṣé se mi ò kì í lọ́jọ́ tí mi o gbẹ̀bí tẹ́lẹ̀ mi ṣé fẹ́ pa àlọ́ bá àwọn ọmọ Uncle Lawrence, ọlọ́run gbọ́dọ̀ ṣe orí fún yàn kéèyàn tó máa dá lẹ́bi o sábà fi jíjà ti tèmi ní kẹ pay wọn off kẹjẹ kó máa bá ti mọ. pay wọn off. bẹ́ẹ̀ ni. with my own hard earned money láéláé ah ah look ó dín jọmọ là ń sọ̀rọ̀ pa èyí my biological son àwọn kan gbé wọn lọ tà ẹ wá ní kìkìkì tún lọ pay wọn láéláé ò lè ṣe ṣe. ọkọ mo ti sọ kí ni ìfọ ẹ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ aṣèwèrè ló máa ń yàtọ̀ the same thing I keep telling you is what bíọ́lá tuntun sọ́nsìn ọkọ̀ ó yẹ kẹ́ bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ torí èmi mọ̀ nǹkan tó tó dé jẹ́ pé tí o máa ń kò ní gbọ́. Lawrence mm-hmm. sórí ọ̀rọ̀ tí àwọ̀ ẹ̀ àtọ̀rọ̀ ẹ̀ sọ sórí pé bí wọ́n hàn fún yẹn they want to remove ṣé wọ́n táwọn Yorùbá máa ń pè ní àgàjà wọn fẹ́ yọ kó lọ́rùn. ah my you don't worry èmi àti ẹ̀ a sọ fáwọn ọlọ́pàá kan release àwọn ọmọ yẹn understand. Ah, sórí torí ìyàwó mi my darling my love the only love of my life i will do that for her màá lọ release wọn ṣọ́sí ṣùgbọ́n pé kí n tún wo owó àpò mi kí n tún fi pay off then what happens to my biological son. Mm tí mi ò rí irú ẹ̀ rí the only one tí mo jẹ́ ìdàrí kí ló what happens to me màá tún sọ wọlé fún ọ lé lórí kò possible. èmi náà wá sọ fún ẹ kó possible. yes. kò burú ah. let's wait and see. o fẹ́ sọ̀rọ̀ bíbú yẹn ni. ó dà. o possible. let's wait and see. o possible Lawrence. o ah. possible. kí ló dé. ọlọ́run tó dá nǹkan ọbẹ̀ lẹ́tọ̀ọ́ mi. sórí ọmọ ọmọ rẹ tó kú àtọmọ àti ọgá náà tó tẹ̀lé wọn lọ àtìyàwó rẹ̀ tó tún wá ṣaláìsí ọlọ́run bọ ọbẹ̀ létò mi ọlọ́run tí mo tẹ́ ń tó nǹkan rẹ̀ bí kò ṣe kó ṣe mi ó lè jẹ́ pé torí àǹfààní kó o lè bá àgbádùn ayé rẹ ló ti tẹ̀lẹ̀ ìyúwe mi ọ̀rọ̀ bí sọ fún ọ yìí má jẹ́ kọjọ wá sí gbọ́dọ̀ rẹ o. oṣooṣù náà yóò farabalẹ̀ kò ní lè máa ronú mọ́. ọba má fi iná. ọlọ́mọ bàtí àwọn ìjọba kan náà wò ní lágbára o. ayé o ayé o ayé o ọlọ́run ọlọ́run. ayé o ayé o ayé o ayé o. ní ọ̀pọ̀ ọ̀pọ̀ náà sábẹ́ nǹkan mẹ́ta bá mi jà á lọ́wọ́ oríta mẹ́ta dé. bàbá pẹ̀lú mi mẹ́ta ń tiẹ̀ èmi tó ń wò yìí orí mẹ́fà yìí tó ìyá kan lóyún ìwà àtọ́yún àtọ́mọ akọ́kọ́ gíbọ̀ lẹ́yìn ìgbà náà ọkọ tẹ̀lé àbúrò kọ́kọ́ ń wọn á fi gbèjì kálẹ̀ táríkẹ́ǹdé tọ́wọ́ rí ń tọ́wọ́ lè jù àwọn táríkẹ́ǹdé kan fi táyé lọ mẹ́tò lónú àti tọ́múnú kàdá lábá tó kú ó di mẹ́fà. mo ní wàásù àgbáyé ayédùn èmi kí ni landlord. ẹgbẹ́ owó ẹ lọ ra lẹ̀ bẹ́ẹ̀ fi fá padà sí lọ́kù àwọn bàbá wọn lè fẹ́. bákan náà ni. báwo ló ṣe ń lò. kí ni báyìí bóyá kí n bá wa sọ̀rọ̀ ó lè jẹ́ pé ọdún lọ́rẹ̀sì náà wà bá dókítà sọ̀rọ̀ tó bá lè bá gbé kínní ìlú ọ̀rẹ́ mi ó ti rí àlàáfíà nínú àìtí pọ̀ jù. Eh? Um, try, I'm try, but... No, but what? David, I've been telling you all this while. Ṣorí. Kókó gbọ́dọ̀ ṣe ohun ẹ̀sìn òtún ní ọ̀dọ́. Ṣé mi kókó gbọ́dọ̀ ṣe ohun? ẹ̀mí ẹ̀ ṣe pàtàkì sí mi o ìjọ fi ọ̀pá òrùka. ọ̀ oh, nínú bẹ́ẹ̀sì. kùrukùru tó wà lójú ọ̀run. gbogbo ẹ̀ wọ́n gbé mi wá jẹ́ kí n lọ sọnù tí n bá sọnù tí n bá sọnù tí wọ́n fi náà méjèèjì náà. bàbá yìí nígbà ẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí ni ṣé ẹ̀kọ́ ló wà fẹ́ máa mẹ́ kí o dúró bí sórí kìíní ìdílé spirit ilé ìdí máa ṣe pẹ̀lú olùwà ṣe pẹ̀lú god discourse ní ìfẹ́ wa la ló wọ́n fẹ́ ní jọ́bù lísì yẹn ìṣòwò ayẹ fẹ́ mú ju ìgbà òkè òkè ẹ̀ ẹ́ àgbélẹ̀dẹ́gbẹ̀ ni tó máa ti rí fọ́ bíṣẹ̀ fún ọdún ìfúnṣe ìgbà ìgbà ọdún ìfúnṣe ṣàmọ ojú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó àpẹẹrẹ òfin sí ṣàmọ ìtàkà àwọn ọmọ tó lè délé sọ́dọ̀ kan yẹ èmi lè wẹ̀ wọ́n lè wá ojú omi wọ́n wọ́n lè wẹ̀ wọ́n lè wá ojú omi jẹ́kí gbé kí ní ìsinmi ọkùnrin ojú omi kí òun fi lọ sápá kí òun wá lọ sí ti wọn ní bẹ́ṣẹ̀ kí nǹkan tù síbẹ̀ ìgbọ́n òun máa yọ inú ló tún sí sí ìtọ́ fún mi ní tún sí sí ẹ́ kábíkì ṣàkàtà láti sí kí wọ́n máa sọ pé ìgbẹ́rù jù kú. a Maria, escutei nossa pergunta. Eu sei que o alma e nosso ọ̀rọ̀ ẹni náà o. Tẹ́gbẹ́ ọ̀dọ́ ẹ̀rọ kò sáré lójú. Apààyàn ni ọ́. We are modern people. Adúmọ̀ Ẹ̀dúnbàdó. Àwọn tó bàdó ti wá bí bàdó ti wá bí bàdó. Ṣé rí èmi tí mo fẹ́ sára mi lò wá báyìí? Mo mọ̀ kó tí mo ṣe mi ò yá wèrè o ṣẹ́rí ó wọ́n sì fi ẹsẹ̀ lẹ́nu yìí náà níbi bá tẹ̀wọ̀n kírun kan báyìí lè torí èmi ò ní mú ní débi báyìí ẹ̀mú kí n kó ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ lẹ́nu bí ìgbà tẹ̀ ń fi igi gún ojú egbò bàbá ètò ti jiná ni. irú àwọn jásíjásí wo lélẹ̀. àǹtí ẹni sì ṣé kò tó gé tí ò wá ti ọ̀pá bọ egbò wọn tó ń jiná ó ní rí ibi ètò òkú wá ẹ̀ṣẹ̀ lóòótọ́ kẹ́hìnmó èso ń bẹ̀rẹ̀ ọba fáadí gbé mo mọ̀ nípa ẹ̀ ṣé nípa ọmọ tiwọn tí wọ́n pa bọ́n ṣe pa mi ò mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n pa tí mo mọ̀ sí. iṣẹ́ ọmọ mi ló ń wá níkẹ́ wọ́n ẹgbẹ́ sáyẹn gbogbo ta ló ti ṣe olúwọ̀ kan ló ṣe láìpẹ́ adébẹ̀lẹ̀ fi àtúntò ọjọ́ pé gbogbo ọ̀rọ̀ kárí ọ̀rọ̀ ọ̀pọ̀ ìṣẹ̀ṣẹ̀ wá ìṣẹ̀ tó ní. kí ló dé tó dẹ̀ àmì ẹ̀jẹ̀ rẹ̀ àmì ẹ̀jẹ̀ rẹ̀ tí máa ń fẹ́ kó bí àwọn táwọn mo lè fi gbọ́ fáìn pátá mi yẹn àfi ìṣàlùsùn bísíǹnẹ́sì kí wàá àtúnṣe aráàlú kọ́ọ̀tì ẹ̀rí o tó wà ìbá tó o kí n fún ẹ ní kọ́ọ̀tì ṣe lọ́dẹ tó bẹ́ẹ̀ o ò fẹ́ kò sí wàhálà mo bí mi ò ní sọ̀rọ̀ mo fún àlejò rẹ̀ o mo ṣe ń ṣe wà nínú ìgbàmọ̀ tọ́lá bàbá kókì o supply fún wa yóò àti lò ó agbájọ ẹ̀ o àdùnmọ́ o ẹ bá wa ta o ṣé kò tó gbé wọ́n gbé ọjà fún mi scrap mo lè fún fáì òwúlò fẹ́ tóni òwúlò fẹ́ ju òwúlò fẹ́ dọ́ba ó tún wọ́n táwọn yìnbó káàdì spọ́nsẹ̀. Eh, ẹ̀kẹ́ ẹ̀ ṣùgbọ́n olóṣòṣà wọ́n mọ̀ ọ̀rẹ́ Thank you. Mẹ́tẹ̀. Ní ọ̀rọ̀ òsìlẹ̀ ó lórí ọ̀rọ̀ àjò tó àwọn ṣùgbọ́n wọ́n ti fẹ́ ṣe lórí ẹ̀. tó ṣe tó ah! ṣe ah! Michael. Ah, Michael. Tẹ̀lé ni kò fọ́ ní 오, 아! 전인을 준비해라. 세계 도시에 행사다. 아! 아! 이건 너의 원인 진지지. 그리스도의 어미주 내게 wakati 여이 하기오시 좋아. 아, 어머주기. 아마. 사랑의 성취에 여러분이 나아게 ló ti ẹ̀ bẹ́ẹ̀ múra àwọn tó ń bá jẹ sí ìrìnàjò ẹ̀mí gbogbo ẹni ló pátápátá àwọn ọ̀pá bastard ọ̀pá dẹ́sùn màdé gbẹ́ jíjí kọ́ lọ ń gbẹ́bẹ̀ bastard ìtò ṣe ń dáa. so orí tó ṣe ẹ̀ka tó ṣe pé nígbà tó mọ̀ kan ọba ìtàlẹ́tẹ̀fù yẹn orí ìtàlẹ́tẹ̀fù yẹn ìyẹ́ wa òkè ṣùgbọ́n tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó fẹ́ lórí ẹ̀rẹ́fìnà ló mú. ọmọ yẹn àpá àti àpá ọmọ tá a ti gbé yẹn àpá ọmọ ká parọ́ tó ṣùgbọ́n mi ò pa. ọmọ wa dàbà ni. àjọ wà nínú ọmọ yẹn wà nínú mọ́tò mi ta. ó wà nínú mọ́tò. ibà rí ọkọ tí a lè tó lè tẹ̀lé ìdíwọ́

bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ ó yẹ kẹ́mi tó rà yín ẹ wá jókòó ẹ kàn wá useless ju gímú adìẹ ẹ gbóòórùn ẹ ṣe kàtà ẹ wúlò rárá ẹ wá jẹ́ gbẹ̀mẹ̀ lẹ́gùsí ẹ stress ju mú tù ṣé ẹ máa tẹ̀sí báyìí sá wọ́n sọ dúró ọ̀rẹ́ kalẹ̀ ẹ wà á lọ ó fún ma kẹ́ẹ̀kan fún kẹ́ẹ̀kan contribution of world business kẹ́ẹ̀ sọ̀rọ̀ sí lórí gbogbo ká ká ká ká. ọmọ ọjọ́ náà ni ayọ̀kùnrin mú un sọ kí ni bá rí orúkọ fi pè ní sà. ọ̀sán ọmọlúwa ló kọ ọ̀sán ní àyọkúnmi àbí that is two offence o ọmọ gbé o lórúkọ. àwọn bá ti don't daddy me don't daddy me i know my right i know my my my my my my my eh, jọ eh, set is here. ayọ̀ ayọ̀kúnmi. pẹ̀lú. Ṣé ayọ̀ náà padà wá? dúpẹ́ lọ́wọ́ elégbèmọ̀ rẹ̀ àti bọ́lọ̀ ń bá pàdá lórí ó yọ̀ǹda arún gbà fún kó dúpẹ́ pé wọ́n ká fòrú. ní sùúrù máa ń dúpẹ́ ọmọkùnrin tẹ̀ wọ́n àmì rẹ̀ nú ọ̀yá yọ̀gbọ́dọ̀ yọ̀gbọ́dọ̀. ojú ẹ̀ tí ẹ̀ lè wà bẹ́ẹ̀ ó mú sẹ́mu díẹ̀ báyìí ní táwọn sọ rèé o nínú ibi ìrè wà ń bẹ o nínú rẹ gangan pàápàá àdá wà ń bẹ o lọ́rọ́kùnrin jẹ́ o ẹ ronú sí o. ṣàǹgálò ṣàǹgálò ṣága ṣága ṣàǹgálò tí gbogbo ọ̀rọ̀ tó sọ látàárọ̀ yìí tó dùn mọ̀ràn ìmọ̀ràn dìgbà tí ì bá fọ́ọ̀lẹ̀ jẹ̀ kọ́ bọ́ bá déwájú ọlọ́pàá tó lè. dadi ṣe ṣe bá ti promise mi pé ti bá sọ ẹ̀mí jẹ́ kọ́ di pè mí bá sọ mo mọlé ẹ tó rán wọn ṣe mo mọlé òun mọ̀ràn wọn. ṣé àwa aláàánú má dùn tí ẹ àwọn èrò kan má dùn tí ẹ your word is contorment ló máa jẹ́ ká fún judgement lọ́hìn yẹn bóyá o máa sọ ẹ̀ ọ̀ oh, ní súnbẹ̀ yet o ò lè olè sọ fún wa pé wọ́n dìtẹ́ wọ́n dìtẹ́ o dìtẹ́ o jìyà o jìyà ẹsẹ̀ ni. wọn ò rí mú wọn lọ torí pé ìwọ lọ fẹ́ tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn gbèsè ayé wọn lọ bá débẹ̀ tó ti sọ àmọ́. ẹni náà làwọn tó máa ń lọ àwọn ló dúró tẹ̀wọ̀n rẹ̀. Níbí bọ́. You are really mad. You are mad. Ó ti àwọn ẹ̀rọ. But no no no no your food does this. Na ló ṣe kọ́ni ti rẹ̀ bọ̀ra. Ó ti di akéde gbogbo lè This is you are sick upstairs. If not so, oh, you wá gbé dímọ̀ wá ká wọ́n Imagine for jẹ́ one of the morning sọ́wọ́n rẹ̀ mi àbọ̀ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ máa wà rà kọ́ ríro eléyìí gbogbo aka wọlé kí ló fẹ́ kó máa sọ. Bàjá. Ọ̀gá, ṣùgbọ́n lóhùn tó dáa yìí ló dànù ẹ wá ń fẹ́ lọ bá iṣẹ́ ọlọ́run ọba dé téèyàn bá ń ṣe tó bá ń mu jẹ ẹ̀yin nìyẹn ọlọ́run ọba nìyẹn. ìrọ̀lẹ́ má ti rẹ̀ jọ ọ́ you walk out of me. Ojú wo ni gbogbo olùkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí pátá tí mo rú Who does that? What? What? What? What? What What? What? do you want? Hi, exactly my point. You take it to your matter only. What want Now let me explain to you understand the other. First and foremost, because I feel really yeah, the person really late. She's impossible. She's an imposter. So I feel it's your way. You have to. It has to be a plain job. That's it tó ń guys mi ò mọ oye tẹ̀yìn àti ọkọ mi fẹ́ẹ́ lóko ṣe ètùtù ṣe ti àgbẹ̀fọ́ yẹn. àmì ìjì tó ń bọ̀ lórí ìfẹ̀sì ọmọ mi rí láti ìlú fàyà rẹ̀ láti lè tún bí ìlú ìlú máa ń lọ ṣe ìlọsí ọ̀tún ara ń lọ́wọ́lọ́wọ́ àti ìlú ìlú ìjọba. Habla hacia la música de Humphrey Shire. Ilé ìsọ̀tà ẹ̀rá sọ́là wà. Ilé ìtàwọn aláìní tó bá ní tu obìnrin lókun kí ní fún ẹni ẹni ẹni wọn. Ṣẹ́rí ojú wa lè fi ojú ìfẹ́ ìlú òun láìkẹ́ ojú ẹ̀lẹ́. Wọ́n ní pàṣẹ wà ní ààrẹ pa áyán débi yìí. 这场现在挺的哈，还比买给买买给来问。呃，买了，买，是，买，是吧？那你买，我靠！那真不是俺这个屁股，我操！ ẹ̀yin ti ṣe ẹ̀yin ti ṣe tó bá ẹ̀jẹ̀ sí. Hmm. Officer mo fi sàn mo gbà pípé mo jẹ̀bi gbogbo ẹ̀sùn tẹ̀síkò ní pátápátá ṣùgbọ́n ah, wọ́n wálé kún ìsọ́lọ́ èjò ẹ bá mi pé bàbá kí wọ́n gbà mí láàyè kúkú lórí pé mo gbàgbé oúnjẹ náà kí wọ́n gba aláàbí méjì láàyè ó ṣàdúrà fún ìyàwó mi ó lè sọ̀kalẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ kí ìṣe àwọn méjèèjì náà má rí pátápátá. wọ́mi láàbàdà àti wọ́ àti ìyàwó rẹ̀ tẹ́ ẹ̀ pọ̀ra iṣẹ́ ẹ̀ lè gbọ́n ẹ wò mí gbére mi àṣewé mede ɔna di meji kele ɔna do akɔɔlɔ ɛyi papu ɛyi radara dɔgɔtɔre. baba. ẹ o kí ló má da ọ̀rẹ́ mi o torí kò sẹ́ni tó bá ṣe tí o lè ṣe ju ọjọ́ bá ṣe ẹ o ṣeun kí ló dé kí ló dé ẹ pé ó lè fi wá ọmọ ni ọlọ́wà jẹ yín pa gbẹgẹ o fún ààrẹ ìròyìn kí àwòkọ́ lé ọmọ lè bá sún níyàwó ti yẹn olha o bí ìbọ̀tọ̀ ọ̀nà ọmọ sún níyàwó ọlọ́wà bá má dẹ̀mú tiẹ̀ ṣe ẹ̀yìn wá rí lùsì láti mú àdéhùn tó lọ́wọ́ wáṣẹ bàbá ló yàrá ìsìnkú ọmọ ọkùnrin ọmọ òṣèlú àfihàn wọn gbogbo wa láfa kóra ẹ̀ sí kí ló já sí. lọ́tọ̀ àbẹ̀rẹ̀ ló bímọ fún yín náà ọmọ tó bí fún òkè sábẹ́rún ẹ wo ọba tó dá ẹrú ló dá ọmọ ìyàtọ̀ sínú àwọn méjèèjì mo yẹ ẹsẹ̀ ìyàwó ló wà lóbìnrin ẹ̀yin fúnra ara yín ọkàn yín ò balẹ̀ ẹ ti bá mi ọmọ tí ẹ kó tó ṣàdúrà bàbá ló kọ̀ lọ́rùn ṣàdúrà ẹ wá sọ fún mi láàrin ìrìn àti ẹ ju ẹ bàbá mi. o ò láròjinlẹ̀ ṣá. Sir Lawrence mo believe pé mo ti fún yín ní enough respect so anything the body sun sin mo na máa lò fún yín ní court of law ṣe gbọ́. Yeah! Yeah! Yeah! What? Yeah! madam. Ah. gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ atótónu mi gangan ni pé ọ̀rẹ́ mi ní gbogbo nǹkan tó fi ọjọ́ àárọ̀ òun ṣe èyí tó ń ṣe lọ́sàn-án débi tó ń ṣe dé ó lóun kọ́ sínú wíìlì pé gbogbo ẹ̀ kan wíìlì ẹ̀ fọmọ yìí ṣe rí education ọmọ yìí náà látòkè délẹ̀ wà ní page two wíìlì gbogbo nǹkan tóun náà wá ní pátápátá yẹn ló fi sí page one lágbára ọlọ́run lágbára ọlọ́run tọ́mọ yìí máa fi kàwé jáde kò ní pọ́blẹ́mù. wá ní kí n fẹ́ gbogbo wa ó ní òun ní orúkọ pàtàkì kan tóun fẹ́ sọ ọmọ ẹ̀. sis ẹsísà ẹsísà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ starting it private ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ kọjọ mi bá jẹ fẹ́ máa bàjẹ́ kí n yàrá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ti kó lórí ọ̀rọ̀ education education ẹ bọ́ fẹ́rẹ̀ orúkọ ẹ máa fi lóko tẹ́lẹ̀ inú ìkejì ni pé tẹ́ ẹ bá sọ orúkọ iye tó bá jẹ́ kó bá tẹ́ wa lọ́rùn la máa gbà wọlé tẹ́ ẹ bá ti fara mọ́ àyẹ̀wò àbúrò bá àgbáyé àgbáyé ayédùn ọ̀kọ́là ẹlẹ́ẹ̀dẹ́ fẹ́ pẹ̀ẹ́dẹ́ ẹlẹ́ẹ̀ta fẹ́ pẹ̀ẹ́ta ẹ̀yọ́ pè kankan ẹjọ́ òfulẹ̀ ńlọ bá fulẹ̀ láàtò máa ń tá a fè yìí ẹni yòówù. orúkọ tó ní kí n bá wọn bẹ̀ yín pé kàn sọ ọmọ yìí wọ́n lè bá wọn máa tẹ̀ wọn lára òun ni wí. ká wí àti ká lọ síbí ká lọ sọ́hùn ká ṣe tibí ká ṣe tọ̀hún ká lè bá àrùn wí ní ọ̀rọ̀ òun orúkọ gidi tó ní kẹ̀mí. gbogbo nǹkan tẹ̀lé ti bá tẹ̀ gbogbo ìwà mo fẹ́ rí ìpín nǹkan tá à ń pè mí kí n lè wọ education ọmọ ẹ̀ ẹ ṣe máa bá wa ṣe. à ń sọ̀rọ̀ ìwé ìfẹ́ education èyí sọ pé ìwé ọmọ ẹ sọ pé government is education with your ìwé kí o kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn. ìwé ìwé náà ń sọ ọ̀rọ̀ ìwé ìwé ni mo ń sọ. mo sọ pé page one wíìlì gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi kó jọ ló wà bẹ́ẹ̀ nínú page two láti chapter one títí débi tó end sí of education ọmọ yẹn. ó wà nù ó wà nù ẹ everything ló wà nù ẹ. bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o láti page yẹn títí dé sálẹ̀. Thank you jẹ́ kí wọ́n fẹ́. báyọ̀ bá wọn wọn níjẹ́ ẹ máa tóbi tó tẹ́rí gbogbo tẹ́rí ló wà bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀ a máa mú ìfẹ́ kúyà ká. ẹ torí ìwé kodò ni. ẹ ẹ ah mi ò mọ ọjọ́ àwọn náà ẹ sábà àti yìí ni mo ti gbé fún ẹ. ẹ ẹ torí ẹ wà sọ yìí. ẹ ẹ sì gbé fún wọn nǹkan tí mo fẹ́ kọ̀ ń pa mọ́. tẹ́rí nǹkan tó kàn kù òun ni pé ẹ̀yin àti bàbá ẹ̀yin lè máa jẹ́ signatory ọmọ ẹ̀ ṣé wọn kò tí ì pé eighteen ẹ̀ tó bá di ọjọ́ monday ẹ̀ wá bá wá best school tó máa lọ. ẹ bàbá living standard nínú ó wà nù wíìlì o wípé come make sure pé wọ́n get fine living standard in fact accommodation wise everything to be changed. èrè ń sọ̀rọ̀ tó ìwé màá létí tó gbẹdà lọ́fíìsì so ẹ rí kí apartment tẹ́ ń sọ kí ni tiẹ̀ pẹ̀lú yẹn ṣé ọkọ̀ tòun náà sì ní ìrònú. nǹkan tó ń sọ ọ̀rọ̀ ilé ilé ilé ìgbé ayé wọn náà. aleluya aleluya aleluya òyìndúgbẹ òyìndúgbẹ. ẹ ẹ ẹ ẹ má dàrú ẹ má dàrú kankan ẹ má lòun tó lòun dání wájú lọ́dọ̀ mi o ìmọ̀ nílé yìí o bákan mi kọ́ ẹ náà náà rí o ẹni wọn kọ pé yóò máa ṣe yóò máa ṣe living standard living standard living standard yẹn kí ni ìgbésí ayé wọn ti yàtọ̀. ní tiẹ̀ tèmi kọ́ kò sínú òun. ó sínú ẹbí wa ọ̀kọ́lọ̀ ò sínú ẹbí wa tọ́ mi yọ àwọn ẹbí ka nǹkan fún ẹbí pé kí wọ́n fún ẹbí ní nǹkan kọ̀ọ̀kan níṣùú wọn máa kọ́. ilé rẹ ló ṣe wípé ni. lónìí láti lè bá àpolówó fún ọ náà kọ́lé tàbí nígbà wọn lè gbàdá gbọmọ ẹgbẹ́ tá a máa sọ fún ọmọ ìta ìta tó fẹ́ rẹ̀ kò wá lè kan tẹ́lẹ̀ fi tẹ́sẹ̀ tán kó rí bàbá mi dé kí ọkọ mi ò jẹ́ èèyàn mọ́. bàtà ló fà yín sáà tún fọmọ rẹ. báwo wá dé nínú bàbá mi làbẹ́ bẹ́ẹ̀ bí ọmọ ọmọ tó ṣe wà nọ́mà ara ẹ̀ ẹjọ́ tí a kọ ẹ̀ka dáadáa tí wọ́n kọ́ parí tó ń gun bẹ́ẹ̀. mo sáré ṣe rí lóyún àárín ẹ̀ ẹ̀yin pẹ̀lú bàbá ṣùgbọ́n rẹ̀ gidi ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ó tó dé. ẹ sort it gbogbo ọ̀rọ̀ tẹ̀yìn sọ látẹ̀ẹ̀kan ọ̀rọ̀ ní àmọ́ èmi náà rántí pé mo ṣàṣìṣe. ọmọdé yìí ó yẹ kí n ní kó súre fún ọmọbìnrin jọ kínní àná bóyá bọ́ bá súre fún tó ṣàdúrà fún ọ̀rọ̀ rẹ̀ ò ní ṣá málámálá kò ní kúrú kú tó kú báyìí iṣẹ́ mi nù. ọ̀wé bí ọ̀sán.